وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ológo jùlọ ọba tí ó láti títí di àsìkò yìí lẹ́nu ìsìn sásìkò táwà yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ yálà eléyìí tí a fi ti gbọ́ tá a fojú rí àbẹ́yìí tí a fi ti gbọ́ tá a sì fojú rí tó ṣe pé ọlọ́run ọba ọba adẹ́dá nìkan ló mọye ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ lẹ́nu ìsìn sásìkò táwà yìí àwa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba pé gbogbo bí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láti sìn di àsìkò yìí ọlọ́run ọba ṣẹ́wàkù lérí dáadáa èyí tí ṣe dáadáa ti Islam abẹ́lọ́wọ̀n bá ní títóbi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Ramadan ọlọ́run jẹ́ ká ṣe lálàáfíà àti ní ìdúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run lẹ́sìn a ní pẹ̀lú ògbó ọlọ́run tọ́lọ́run bá tún ní ká máa ṣẹ́kù di ọdún yìí a ó máa tẹ̀síwájú níbi tí a bá tafsir al àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú al níbi tá a bá dé súra tí a bá dé ọ̀nà ni suratul A'raf suratul A'raf ibẹ̀ ni agbẹ́dúró lẹ́sìn a wà lọ bẹ̀rẹ̀ ní àyà 26 àyà kẹtàdínní ọgbọ̀n

àlàyé lérí bí èyàn ó ṣe lo ìgbésí ayé èyàn tí yóò fi rójú rí ọlọ́run láyé àtijọ́ gbédà kìyàmà áyà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síro wa lọ́dún yìí àwọn tí ọlọ́run bá ń bá wa sọ níbẹ̀ ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n ó jẹ́ ọ̀kan nínú tí àwọn ọmọnìyàn tí a fojú kéré lásìkò tá a wà yìí bó tilẹ̀ jẹ́ pé nǹkan yẹn pàtàkì lọ́dọ̀ ọlọ́run kódà níbi tí pàtàkì ẹ̀ ó ń bẹ nínú àwọn àkọ́kọ́ òfin eléyìí tí ọlọ́run ọba ọba dẹ́dàá tó pa nabi adam aleyhi salatu wassalam ó sì ń bẹ nínú àkọ́kọ́ nínú ète ṣaitan àṣeyọrí èṣù nínú ìgbésí ayé ọmọnìyàn torí pé nínú àṣeyọrí tó ga tésù ṣe tó sì máa ń dùn mọ́ inú púpọ̀ tó bá ti rí àṣeyọrí ọ̀hún ṣe òun náà ni tó bá ti gba sọ lọ́rùn ọmọnìyàn tó bá ti sọ ìrìn òhò di fáàrí inú èṣù máa ń dùn bóun láṣeyọrí nítorí ọmọnìyàn bá ti rí kó wọ́sọ ṣùgbọ́n ká sọ yìí ó ṣí gbogbo làjẹ́ ara rẹ̀ sílẹ̀ eléyìí àti ẹ̀rọ tó tóbi ni lọ́dọ̀ èṣù torípé ẹni tí ò bá ti tijú láti fi òhò ara rẹ̀ hàn kò ní tijú láti wo òhò ẹlòmíì ẹni tí ò bá sì ti tijú láti wo òhò ẹlòmíì kò ní tijú láti fa gàgán ọlọ́run ya láti lè yapa àṣẹ ọlọ́run ìdí ni tí anábi sallallahu alaihi wa alihi wasallam anábi ní idha lam tastahi fasna' ma shi'ta gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní tìjú kò sí nǹkan tí ò lè ṣe tó ń ló fà á tó fi jẹ́ pé ibi àyà tí a ó ti máa bẹ̀rẹ̀ lọ́dún yìí òun náà ni agbègbè ibi tí ọlọ́run ọba ọba dẹ́dàá tó ti ń sọ̀rọ̀ fún wa nípa pàtàkì ìmúra àti ìgbìyànjú èṣù lórí gbígba aṣọ lọ́rùn àwọn ọmọ anábì adam abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́mọ jẹ́ kí a kó sí ọwọ́ pàǹpẹ́ ṣaitan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون أعوذ بالله من الشيطان olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú shaitan kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa kó ṣọ́ wa níbi aburú èròkérò ọlọ́run ọba yìí la fi ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú shaitan بسم الله ọlọ́run ọba Allah arrahman ọba tó ṣe wípé ìròyìn ẹ̀ ó náà ni ó kọ́ rẹ̀ ní arrahman torípọ́nà wọn bá ní ud'ullah wede arrahman bó bá wùyìn ẹ̀pọ̀ lọ́hun ní Allah bó bá sì wùyìn ẹ̀pẹ̀ ní arrahman orúkọ ọlọ́run ọba ní méjèèjì orúkọ ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ eléyìí la fi bẹ̀rẹ̀ Qur'an ọba tí ó kẹ́ ògbò wà láyé arọ̀hìm orúkọ ọlọ́run ọba ní ọba tó ṣe pé ìkẹ́ rẹ̀ níjọ̀gbọ́jà kìyàmà kò láfiwé lórí gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ rẹ̀ sọ̀rọ̀ láàyè mí nínú alukur'an ọlọ́run ọba ó lè dojú ọ̀rọ̀ kọ mùmìnì nìkan ayọ́ ọlọ́run kò dojú ọ̀rọ̀ ẹni tó gbọ́lọ́run ọba gbọ́ nìkan gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba ń bá sọ̀rọ̀ ọlọ́ni yá bá ní Ádámù ọlọ́run ní mo pè gbogbo ẹ̀yin ọmọ ànábì Ádámù tá bá ní ọmọ ànábì Ádámù ó gbogbo ẹ̀dá nínú àyà yìí bọ́lọ̀ ṣe ní mo pé gbogbo ọmọ ànábì Adam a rí wípé gbogbo èèyàn pátá lọ́lọ́wọ́n bá ń bá wí yọ ẹranko sílẹ̀ nínú ẹ̀dá ọlọ lèèyàn wà nínú ẹ̀dá Ọlọ́run lẹ́ranko wà ṣùgbọ́n tọ́lọ̀ bá ní ní Adam ajẹ́pọ̀rọ̀ ta fẹ́ sọ yìí kò kan ẹranko kò kan èèrà èèyàn lọ́lọ́wọ́ bá bá wí torí pé ọ̀rọ̀ ìmúra bàbá kò síbí èèyàn ti tọ́jú ẹranko tó ọlọ́run ò dá wọn ní dídá kan wọṣọ ìkọjá yìí ìfarani ló jẹ́ fúnnàkì àbọ́bọ́ tí wọ́n ń wọṣọ fún ìnira ló jẹ́ fún ẹ̀yin lè mọ́mọ̀ torí pé kò sí nínú ẹni tọ́lọ̀wọ́n bá ní kó wọṣọ torí pé kò sí nínú bani Adam nínú àwọn làbọ́yì tó ń bẹ nínú àyà yẹn nìyẹn ọlọ́run bọ̀ fi sọ pé mo gbogbo ẹ̀yin ẹ̀dá sẹ́fí gbogbo ẹ̀dá ajẹ́kó ti kó ẹranko ó ti kó sínú ìwọ tínú rẹ̀ wá dùn tó wá wíìlì gbogbo property rẹ̀ fájá tó wá nìkan dá sájá lọ́rùn ẹ̀rí pẹ́ nìyẹn kan ń kàn tàn rẹ̀ jẹ ni inú ajá yẹn gan ò lè dùn sí ní ṣe nítorí kó takò àdámẹ́ ṣùgbọ́n àwọn èèyàn níjọ́ tó mọ nìyàn bá ti wá sọ pé òun ò ní wọṣọ mọ́ níjọ́ náà lonítọ̀hún ti dẹranko gbogbo ọ̀làjú tá a bá ní láyé lénìí tí ń sọ wípé ká má wọṣọ mọ́ tí ń sọ wípé ká má fi òwò ara wa síta ọ̀làjú ìwẹ̀ ẹranko ni ọlọ́run ọba fi sọ pé ya bani Adam ọlọ́run ọba ni mo pe gbòó gbogbo ẹ̀yin ọmọ ànábì Adam àti funfun nú yín àti dúdú àti pupa àtọkùnrin àti obìnrin ọlọ́run ọba dojú ọ̀rọ̀ yìí kọ gbogbo wa ọ̀rọ̀ yìí kọjá wípé sẹ́ẹ̀mọ̀ páwọn èèbó ilẹ̀ tiwọn ilẹ̀ olóoru ni àwọn lè máa wọ pátá nìkan rìn àti èèbó àti èèyàn dúdú wọn lọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba ní mo pe gbogbo ẹ̀yin ọmọ ànábì Adam ọlọ́run ọba ní ẹjẹ́ kíkẹ́ ẹgbọ́ kọ́ọ̀dì ní ti pàápàá kò sí èméjì ń bẹ kọ̀dà àǹsánná alẹ́ ìkùn lè bá àṣà àwọn ọlọ́run ọba àti sọ̀ọ́kalẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe máa múra gẹ́gẹ́ bọ́lá òun ti sọ alukùránì kalẹ̀ bí kùránì ṣe tóbi tó bó ṣe pàtàkì tó ọlọ́run lo anzala fún kùránì kó ń sọ kùránì kalẹ̀ ìgbà fẹ́ sọ̀rọ̀ nípa bá ṣe ma múra aṣọ wíwọ̀ ọlọ́run ọba mo sọ kalẹ̀ wọ́n wá ọ̀rọ̀ yìí títí wípé ṣe àkọ́kọ́ tásọ kọ́kọ́ fẹ́ dáyé sọ́sọ̀kalẹ̀ láti sánmà ní torípa nàbí adam aleyhisalatu wasalam ìgbàtọ́lọ́wọ́n bá dá sọ́lọ́wọ́n bá dá aṣọ mọ́ nígbàtọ́lọ́wọ́n bá dá ìdáhùn ni pé rárá kò sásọ ń ṣùgbọ́n anábì adam kò sásọ lára ẹ̀ àmọ́ kò rí òwò ara rẹ̀ kò sì rí òwò ẹlòmíì ọlọ́run fi gàgá ó fi sí òhò ọlọ́run bo òhò ó fi gàgá síbẹ̀ ìgbà tí ànábì Adam tó ń wá jẹ èso tíṣe ìtọ́n tó ní kí kó jẹ nígbà tó lọ́wọ́ bá ti pa láti kó mọ́ jẹ nígbà tó jẹ èso yẹn ló tó wá rí pé òhò ló ń wà bó ti wá wà ní òhò yẹn ló wá lọ já ewé ló fi wá ń bo owó ẹ̀ ló fi ń bo àṣírí ẹ̀ ìyẹn. ibi tá a ti lọ bẹ̀rẹ̀ náà ni wípé ọlọ́run ni mo sọ aṣọ kalẹ̀ ṣé sísọ kalẹ̀ bójú ṣe ń sọ kalẹ̀ ní sánmà síbẹ̀ lásọ ṣe ń jábọ́ àbí kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí àwọn olùmẹ̀sìn wọ́n jẹ́ kó yẹ wá wípé aṣọ ń wọ̀ bí ò bá jẹ́ látara òwú yóò sì jẹ́ látara irun ẹran àbí kó jẹ́ látara rọ́bà òwú òjò ni ó sọ̀kalẹ̀ láti sánmà nígi òwú ó fi wù tígi òwú bá wá wù á wà á mú òwú láàfi ṣe aṣọ a jẹ́ wípé n ti ń jásọ yẹn náà ń tóbi ọlọ́run sọ òjò kalẹ̀ òjò ló jẹ́ kí kígi òwú ó wù la wa fi mú òwú la fi ṣe aṣọ ọlọ́sọ̀ kalẹ̀ náà ni láti sọ́mọ́ bó bá sì ṣe rọ́bà igi náà ni ó bí rọ́bà òjò ló rọ̀ ìgbà tó jò náà ni igi rọ́bà rẹ̀ náà láti fi mú aṣọ bó bá sì ṣe irun ẹran àwọn aṣọ mi ń bẹ látara irun ẹran náà láti máa ń rí òjò lọ́rọ̀ lẹ́ran fi rí kóókó jẹ tẹ́ran ò bá rí kó kò jẹ yóò ajẹ́ wípé gbogbo ẹ̀ náà ọbọ̀ sábẹ́ òjò ọlọ́run ọba fi sọ inú Qur'an wípé wá fi sàmà rizqukum wá mẹ́tùn àdún ọlọ́run ọba ní ṣe rí sọ́mà bó ṣe gbogbo òjò pátá sọ́mà náà ló gbogbo ń ń jẹ pátá sọ́mà ni òjò ó rọ̀ ní tójò bá dá àní rí tá bójò bá dá mu bójò bá dá àní ráṣọ tá wọ̀ ló fi jẹ́ pé ìdẹ̀rọ ọlọ́run tó ga onírírọ̀ òjò ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ lóore ọlọ́run ọlọ́run ní mo pè é àrọmọdọ́mọ ànábì Adam láàrin àwọn ala ìdẹ̀ra lénílé nínú ìdẹ̀ra ta ṣe ilé ilé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọmọ Adam ó náà ni pé a ní kẹyẹ máa wọṣọ ọlọ́run ọba fi léyìí tí òun pínyà láàrin ọmọ nìyàn àtẹranko ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ní àfáwà ibnu kathir ó ní yamtanu ta'ala ala ibadi bima ja'ala lahum min al-libas war-rish ó ní ọlọ́run ọba ó ń fi àánú ẹ̀ ìkẹ́ rẹ̀ hàn èyí tó ṣe fáwọn ọmọ ànábì adam pẹ̀lú pọ́lọ́run ọba ní ká táṣọ ma ń ṣe lára iṣẹ́ méjì yìí bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ gbogbo ẹbí àwọn tí wọ́n ń ṣe aṣọ jáde ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe aṣọ jáde ẹbí wọn léèrè wípé kí nìdí ta fi wọṣọ wọn ò lè má tán bá sì sọ kò lè kún bí ọlọ́run ọba tó dá wíwọ aṣọ nínú alukur'an ọlọ́run sọ ìdí méjì tá a fi wọṣọ ìdí méjèèjì yẹn ni ó wà máa bẹ nínú gbáyà rẹ ìgbà tó bá ra aṣọ pé kí ni ìdí tí mo fẹ́ fi ra aṣọ yìí èyí tí mo wọ̀ yìí kí ni mo fi wọ̀ alukurani pé púpọ̀ ló jẹ́ pé ó ti tó nímọ̀nà fún èèyàn nínú ìgbésí ayé gbogbo ìgbésí ayé tó bá fẹ́ gbé jẹ̀mọ́ ẹ̀tún wo aṣọ tá a wọ̀ kurani ọba ní àwọn aṣọ yìí kalẹ̀ fún yín yóò iṣẹ́ àkọ́kọ́ nínú ẹ̀ ìwárí ìsáwọ́ àtẹkùn wàrí iṣá iṣẹ́ àkọ́kọ́ èyí tá sọ fẹ́ ṣe o náà ní pé ọlọ́run ní ìwárí yóò máa bo sáwọ́ àtẹkùn òhòyí àkọ́kọ́ nìyẹn lóbi jẹ́ pé gbogbo aṣọ táyé bá wọ̀ lẹ́ni tí ò bá ti bo òwò ẹni kì í ṣaṣọ lọ́dọọtọ́ lọ pé yàrá sì gbé sínú làákàyè náà jàǹká àwọ̀ lásán ni kì í ṣaṣọ tá a bá wá wo ayé lẹ́ni ní táwọn èèyàn ń pè láṣọ lẹ́ni aṣọ tọ́mọ nìyàn wọ̀ tó ṣí gbogbo òdí ẹ̀ sílẹ̀ sásọ nìyẹn àtọ́tọ́mọnìyàn wọ̀ tó sí gbogbo òlàjọ mú sílẹ̀ sásọ nìyẹn afalẹ́ àtàkìlú táwọn èèyàn òṣèré ákàyè ni bẹ́ẹ̀ bá wá sí làákàyè ọlọ́run tó fi làákàyè yẹn síbẹ̀ ó ń bá làákàyè wá sọ̀rọ̀ ọlọ́run ọba ní ìdí àkọ́kọ́ tààfi ní ẹ máa wọṣọ tààfi ní kẹ́ ẹ máa múra ó ní pé ìwá rí ìsàwọn àtikún wàrí ṣáà ọlọ́run ìdí àkọ́kọ́ ni wípé wàrátù sáwà kí náà ń pè ní àsáwà ntí ń jẹ́ sáwà ní èdè lábáwá ó náà ní nǹkan tó ṣe wípé má yùsí úkà náà in tó ṣe wípé àìfẹ́ kẹlùmí ó rí lára wa ìyẹn náà pè ní sáwà àwọ̀rà ó ń bẹ sáwà ó ń bẹ a máa túmọ̀ àti sáwà torí pé bá a ṣe wà yìí àwọn ibìkan ń bẹ lára wa tá a bá sì ṣẹ́kù pẹ̀lú làákàyè tọ́lọ́ ń fún wa tí làákàyè yẹn tí ò bá ti ní ààyè èèyàn ò ní fẹ́ kẹ́nìkejì ó bá a bá rẹ̀ tẹ̀sán tó ń lọ títì tó wá ń rìn ní òwò ọmọlúàbí àwọn èèyàn ò ní àwèrè ni. Awe, torípé làákà yẹn wa yóò sọ fún wa pé ẹni tí nǹkan kan ò mú lọ́pọlọ kò gbúdọ̀ máa rìn ní òhò ọmọlúàbí yálà lọ́kùnrin àbí lóbìnrin torípé làákà yẹn yóò sọ fún wípé àwọn ibìkan ń bẹ lára wa a gbúdọ̀ bó in tó bí káwẹ̀ nílé ìwẹ̀ nìyẹn àní fẹ́ wẹ̀ níta gbangba a fẹ́ wẹ̀ nílé ìwẹ̀ ilé yóò máa bẹ lọ́tọ̀ ilé tóbìnrin yóò máa bẹ lọ́tọ̀ ìyẹn ló dọ́gba pẹ̀lú làákàyè tọ́lọ́ ń fúnyàn ṣùgbọ́n tó bá ti dìgbà tó bá ti ṣe pé sù ló ń darí ayé tó bá ti ṣe pé sù ló ń darí ọpọlọ èso wa fi yé pé kẹrin òun yẹn ní civilization kẹrin òun yẹn gan lọ́làjú kẹrin òun yẹn pàtàkì láwùjọ ọlọ́run ọba ní kọ́dẹ̀ anzalna alaykum ilaykum àwa la sọ wíwọṣọ ìmúra kalẹ̀ fún yín ìwáre ìsàwọn àṣekún gbogbo tẹ́ ẹ̀fẹ́kẹ́lómi ò mọ̀ rí lára yín ni ó mọ̀ bò ó ọkàn nìyẹn nínú aṣẹ́ táṣọ fẹ́ ṣe wa sallallahu alaihi wasallam Ànábì ní ishfat awratak Ànábì awra kan soso táàkiri òhò wa bò náà ni lọ́dọ̀ wa òun náà lọ́dọ̀ àwọn ọkọ wa lẹ́yìn èyàn kò tú sí òbí tó bí wa àwọn òwò kan ń bẹ al-awratul mughalladha òbí tó bí wa ò gbúdọ̀ rí bàbá tó bí wa ìyá tó bí wa kò gbúdọ̀ rí ọ̀rẹ́ wa ò gbúdọ̀ rí àìgbàgbọ́ yẹ ní ìfàtọ́kùnrin méjì fi ń wọlé ìwé ẹwẹ́ papọ̀ tí wọ́n ní ṣèbí kankan náà ni wá ó takò ẹ̀sìn ọlọ́run ó sì takò làákàyè èèwọ̀ ni owó èèyàn in tí ó gbúdọ̀ hàn síta ni kí wá láàfin máa bo owó wa ọlọ́run ọba tó pa wá láṣẹ ó tún wá ṣàánú wa ó wá tún fi aṣọ kalẹ̀ ó tún wá ṣe lẹ́tọ̀ fún wa ìgbà tí mo ní kẹ́ bo owó yín mo ti ti wá dá ìtẹ́fì máa bo ọ̀hún tí kìí ṣe pé wélà lọ́ já ìdẹ̀rọ ọlọ́run ọba tó ga ni òun ló fi jẹ́ ká sọ wíwọ̀ òun ló jẹ́ ó wà ìdí àkọ́kọ́ ni pé ìwárí ìsáwọ́ àti kún wàrí ṣá ọba ni yóò mọ̀ oyin ìdí kejì ó náà ni pé wàrí ṣá arish nínú èdè lárúbáwá ìtumọ̀ tó súnmọ́ tó lè jẹ́ kó yé wa ó náà ni pé ta bá rí ìyẹ́ tó wà lára ẹyẹ yẹn òun náà ni ẹwà ẹyẹ ẹ̀rì ẹyẹ mi èyí ó rò pé wọ́n pa láró ni ìyẹ́ yẹn lọ́lọ́run fi ṣe ọ̀ṣọ́ sára ẹyẹ ìdí ya tọ́lọ́wọ́n bá sọ pé aṣọ tẹ́ ń wọ̀ yẹn ayé ariyash ayé aljamal gẹ́gẹ́ bí àfáà wa ibn Kathir gẹ́gẹ́ bí ṣàlàyé fún wa èyí tí wọ́n ń pè ní rich ma yatajammalu ma yutajammalu bihi zahira ó náà ni nǹkan tí a fi máa ń sọ̀ṣọ́ èyí tó hàn a jẹ́ pé nínú iṣẹ́ tá sọ fẹ́ ṣe ó náà ni kó tún ìrísí wa kó tún ṣe iṣẹ́ méjèèjì tá sọ fẹ́ ṣe nìyẹn kò pé mẹ́ta ọlọ́run ọba tó dá a sọ ó náà ló lè sọ kò sí bẹ́ẹ̀ ti lọ́pọlọ tó láyé ò lè mọ̀ ọlọ́run tó dá sọ ó náà ló sọ ìdí táṣọ fi wà ó dá wa ó sọ̀dí tóun fi dá wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ó sọ̀dí tóun fi dá wa ọlọ́run ló dá aṣọ ó sì sọ̀dí tásọ fi wà ọlọ́run ọba ń sọ̀dí méjèèjì wípé qad anzalna alaykum libasa. Thank you. bá ní aṣọ ta sọ̀kalẹ̀ yìí yóò ma bo òwò yín òwò yín tí ò yẹ kó hàn síta lára yín ẹnìkejì ò ní rí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kó lè tún ìrísí yín kó lè tún ṣe tẹ́ bá yọ síbì kan kán mọ̀ pé èèyàn wá bẹ̀ kán mọ̀ àmọ́ lé yín ìmúra mi ń bẹ tẹlẹmí bá débẹ̀ ẹlẹ́sẹ̀yìn ẹlẹ́sẹ̀yìn torí pé bó ṣe múra yẹn ó ti fúnni nítumọ̀ míì ìyẹn kì í ṣe múra nìyẹn gbogbo ìmúra tá a bá ti mú tí ò bá ti júwe wa bí ọmọlúàbí tí ò bá ti júwe wa bí èèyàn tí ò bá ti fi wá hàn bẹ́ẹ̀ni bí ẹni tó pé lọ́pọlọ ìyẹn kì ṣaṣọ ọlọ́dọ̀ jama ẹ bọ́lọ́ wọn bá bó ṣe summarize gbogbo kọ́nsẹ́pìtì ìmúra dress dressing kọ́nsẹ́pìtì yẹn ẹ wo bọ́lọ́ wọn bá ṣe summarize bó ṣe sọ fún wa láàárín ẹnu ọ̀rọ̀ péréte ọlọ́wọ́n bá fi sọ. يواري سواد وعيشا وإذا سكت على وعلى وجهك يا جماعه ẹ ká wá gbé ń tọ́lọ̀wọ́ bá sọ yìí ẹ ká gbé e lérí asọ̀táyé wọ̀ lẹ́nì sódọ́gba gbogbo owó rẹ̀ náà láàmọ́ wò níta obìnrin mi ó gbogbo ìlàjì ọmú náà ni ó wà ń ta obìnrin mí ò wọ́ gbogbo obi tí ojú ara rẹ̀ ti pàdé náà ni ó hàn tí bá ti bọ̀ bí eré ni àdánwò ni àdánwò ni ìmọ̀ọ́mọ̀ fojú lẹ̀ sọ pé àní ọlọ́run àní ṣe ti ẹ tèṣù ìyẹn ni túmẹ̀ gbogbo wọn tó bá lọ́mọ tó ń ṣe bẹ́ẹ̀ àdánwò ni gbogbo wọn tó bá níyàwó tó yẹ pé bó ṣe múra nìyẹn ìtumọ̀ ẹ̀ ni wípé ìyá ọlọ́run ṣe ń tó ṣe àníṣe tí ẹ ti ṣù láṣe ọlọ́run kó má ṣe wá bẹ́ẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni sinfani min ahli nar lam arahuma hadith afawa abu hurairah anabi ni àwọn ìran méjì kan bẹ nínú àwọn obìnrin lam arahuma anabi láwọn ìran méjèèjì yẹn èmi ò ní rí wọn ànábì lóhun ò ní rí wọn àwọn àfáàní dánàbí gbà lérò ní wípé ìtumọ̀ páyé ti tán ó ní tó bá ti di pé rú àwọn ìran bẹ́ẹ̀ lóbìnrin bá ti wà láyé ànábì wá ń ròyìn àwọn ìran náà ànábì ní kàṣíyàt àrí nínú wọn kàṣíyàt àríyàt mọ́ ìlàtí múmi ìlàtí ru'usuhunna ka'asnamatil bukhtil ma'ila nínú riwaya kan ní fa'al'inuhunna fa'innahunna mal'unat ara wọn àfa àpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n lórí ti ẹgbà wa àbú rẹ̀ rà ti bẹ̀ nínú muslim anabi sallallahu alaihi wasallam anabi ni la yajidna raihata aljanna fa inna ri'aha la yujadu min masirati kada wa kada anabi muhammad sallallahu alaihi wasallam anábì ní àwọn ìran obìnrin látara pé wọ́n fojú rí ìrìn àṣẹ tọ́lọ̀ ń pa yìí nípa ìmúra báwo láti dá wọn mà kàṣíyàtì àríyàtì anábì ní wọ́n wọ aṣọ ṣùgbọ́n bá ṣe wọ aṣọ tó ọ̀hún náà òwò ni wọ́n tún wà ọwọ́ àlè máa ń ṣèyàn lè mọ̀ wípé ṣèyàn tún lè kó wà ní òhò bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ ànábì kò ní ṣe pa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti sọ wípé gbogbo aṣọ tẹ́ ẹ bá wọ̀ tí ò bá ti fulfill conditions méjì yìí kì í ṣaṣọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní àwọn ìran yìí nú àwọn obìnrin kàṣíyàtì àríyàtì wọ́n wọṣọ ṣùgbọ́n aṣọ yìí kò mú wọn kúrò nínú ẹgbẹ́ àárín òhò ìmọ̀ kó ṣe pàṣọ tí wọ́n ẹ máa wo èṣù wọ́n sì wo aṣọ míì wọ́n aran rán dáadáa wọ́n á sì lá obìnrin á là á níbi ó kan àyà níbi tọ́mú rẹ̀ ti pàdé wọ́n wà á là bẹ̀ yẹn wọ́n ní style kì í ṣe style kankan èṣù ni èṣù ọ̀sọ̀ àníṣe ẹ̀ níṣe tọ́lọ́hún ayọ́bàgbà ó bá mọ̀ wọ káàkiri òhò ló ló ń bò ṣùgbọ́n aṣọ yẹn ti ń jẹ́ òhò lára rẹ̀ aṣòbò àbí kó sì ṣe wípé aṣọ yẹn bẹ́ẹ̀ bá ń wò lọ́ọ̀kan òhò lẹ́rù pé ń bọ̀ níbi tá sọ yẹn ó fún ma lára dé ìyẹn ń bẹ gbogbo èèyàn àtọkùnrin bùbá tí ń jẹ́ tọkùnrin bá wọ tí ó rò fẹ̀ dáadáa lára ṣùgbọ́n ẹlòmíì tó bá wọ aṣọ ẹnìkan ní òun láṣọ kan tó ń bá fẹ́ ṣàlùwàlá tó ń bá fẹ́ fọwọ́ kò ní í ṣe é sún ajẹ́pá sọ yẹn kò yẹ kí mùsùlùmí ọ̀wọ́ lọ yóò ṣẹ̀ṣẹ̀ bọ́ aṣọ yẹn lẹ̀ ní yóò bọ́ra lẹ̀ kó tó <laughs> la ìlà ó ti fa gbogbo òmúra téèyàn ó mú jẹ mọ́ ó gbúdọ̀ jẹ́ facilitate àti rọ́lọ́sìn gbogbo aṣọ tó bá wọ̀ tó jẹ́ kí àti kírun ó ní ọ́ ajẹ́gbé kìí sasọ tọ́lọ̀ yín lónìí sí nígbà wá wọ sọ tó yẹ kí gbogbo ẹ̀ wá fún mọ́ bọ́ bá àwọn kan máa bọ́ fà á ní kò tó rí bọ́ èṣù ni àwọn obìnrin ń sọ yìí wọn lára débi pé tẹ ẹ bá súnmọ́ lẹ́tọ́ sẹ̀mọ̀ pọ̀ wọ nǹkan tẹ bá ń wo lọ́ọ̀kan gbogbo bó ṣe rí lẹ́ẹ̀mọ́ rí àbí kó ṣe wípé aṣọ tó ti ẹ̀wọ̀ ọ̀hún aṣọ yẹn lè lùsì ó lè tóbi lára aṣọ yóò transparent gbogbo ohun tí ń bẹ tó fi ṣe ọ̀ṣọ́ tó fi bo owó rẹ̀ pátá náà lẹ́ẹ̀mọ́ rí ó wá ń bẹ nínú ọkùnrin mi òun àtìyàwó rẹ̀ jọ ń jáde bí ìyàwó ẹ̀ ṣe múra nìyẹn tẹ bá tún lọ yóò tún sáwọn alẹ́kùn mọ́ àkóòsì mọ́tò já mọ́ rí kò ní ìdíkò ojú kíyàn máa pẹ̀lú ẹran àtẹran tẹ́jọ rìn yìí ẹran ní èébò ògùn ẹ̀ ìwọ́lọ́wọ́ pátáfájá lórí tọ́ba lágbára yọ̀bọ̀ torí kò sí nínú àdámọ́ rẹ̀ kó wọ́n wọṣọ lo bèrèsíà Kọlu, lo lo fúnnàkì yóò yọkùn animalistic tendency ìṣesí ẹran sá ló sáwọ àwọn bá sì fi ọ lẹ́ran ó ọlọ́run ọba jẹ́ kó wa ní ọ̀rọ̀ anẹ́sọ́lá àrẹ́sọ́lá anẹ́bì wọ́n bá wọṣọ òhò náà ni wọ́n wà ihun tó wá kéré lásìkò tá a wá ń bẹ ẹlòmí ò tiẹ̀ ní wọṣọ gan ó lè jẹ́ kò tún ní wá gbogbogbò ojú ara òun náà ìlàjì ojú ara yóò wà ń ta wọn ah, ẹ̀mọ̀ concept Amẹ́ríkà dé ní àwọn tó bá lajú báyẹn tóru bá ti mú báwọn ṣe máa jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí tánẹ́bì ti sọ yìí ó ti wá ń ṣẹlẹ̀ ànẹ́bì ní gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ mọ́ ìlà ti mú mi láti tí wọ́n bá ń rìn wọ́n á rìnrìn ọkùnrin wò mí wọ́n á rìnrìn òhòrí ẹ wá wò wọn arìnrìn ìsìnárí ẹ wá ṣe rùúsù ọ̀nà ka asinamátìlì buktul ma'ila irun tí wọ́n dì sórí àfi bí irun ẹ̀yìn ràkúnmí gbogbo ẹ̀yìn ẹni jerry coil ẹ̀kọ́ ànábì sọ gbogbo ẹ̀yìn alátasmẹ́ntì ànábì sọ nínú Islam ti wà là ń

àbí kadija ilé kọ̀díjà o kadija hope akim ẹ wà á wò àwọn míì tiẹ̀ tún ṣe irun kan bí irun ewu báyìí oríṣiríṣi kọ́lọ̀ ni ó tún ṣe irun sórí báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa mùsùlùmí a ti nílànà béèyàn bá fẹ́ ṣẹ̀sìn kó ṣẹ̀sìn tó bá sì fẹ́ ṣẹ̀sìn kó ṣẹ̀sìn àyè pẹ̀sìn ẹ̀sìn kápa méjèèjì papọ̀ èyí tó bá ti fẹ́ ṣe dé ká sùmọ́tọ̀ bá ti rò pé wọ́n ló dictate fọ́lọ́hun orísọmọlẹ́yìn ànábì nìyẹn sallallahu alaihi wasallam ọlọ́run ní aṣọ ìmúra aṣọ kalẹ̀ àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ní obìnrin ànábì ni wọ́n ní gbọ́n alìjẹ́nà nínú ẹgbà wa hadith mi ànábì ni ẹ làánà ni làánà ni wọn alaihi wasallam tó bá wá rí bẹ́ẹ̀ ó gbúdọ̀ di mímọ̀ fún wa wípé bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ní í ṣe pẹ̀lú ìmúra wa mọ́kànrónú pé o lè múra bó ṣe wọ́ ẹlòmíì fẹ́ ṣe ìyàwó ìgbà tí ìyàwó wa múra wa wọ wedding gown wọ́n wá ra fi aṣọ kan lébi òkè ọmú báyìí ó gbogbo àyálẹ̀ gbò wá ní ayẹ̀ àwọn àfáà náà sì tún wà ń bẹ̀ náà tún ní ìgbéyàwó Islam láà ìgbéyàwó Islam kọ́ nìyẹn gbogbo tó bá ti ń ṣe tó ń tako ìwé ọwọ́ yín kò wà islamic ká tó sọ pé nǹkan kan wà islamic ó bá ẹ̀sìn mu ó gbúdọ̀ dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́nu kùnà yóò wá yà yàn lẹ́nu ẹ lè rí mọ̀ọ́mú àgbà ìlú mi ẹ bá ń bẹ̀ ẹ lè àgbà mi ẹ bá ń bẹ̀ ìmí ó ti ẹ̀tún fọwọ́ lóbìnrin yẹn pé bismillah rahman rahim láhìláhì. àdánwò àmìwò ẹlòmíì níbi tó bá ti bẹ̀rẹ̀ olóhùn fẹ́ sáyìn báyìí ọmọ bàbọ́ta torí pé nǹkan kan díẹ̀ náà ló gbé dúró tó bá ti pọ́rọ́ báyìí tó bá bọ́ta ẹ̀dá padà ẹ̀dá padà ẹran ọlọ́run ọba ní kọ́dà anzalẹ̀ náà alẹ́ ikùn lè bá san yóò wà rí sọ àti kùn wà rí ṣá. a jẹ́ pé gbogbo aṣọ tá a bá ti wọ̀ tí ò bá ti bo ara wa ìwọ mùsùlùmí mà pé kì í lọ́dọ̀ ọtọlọ́hún gbogbo aṣọ tá a bá ti wọ̀ ìmúra tá a bá ti mú tí ò bá ti júwe wa bí ọmọlúàbí tí ò fi yẹ ẹ̀sìn wa sí wa lára wàrí iṣá tí ó rí ọ ẹwà Islam tí ò fi sí ọlá tó dédé kan ń bèrè pé ẹlẹ́sìn Islam lẹ́yìn náà Ah, ronú méjì mọ̀pá sọ yẹn kì í sasọ lọ́dọ̀ ọ̀tọ́ lọ́hún aṣọ tó ṣe pé ọwọ́ wọ́n ti ṣí ọmọ àwọn adigunjalè nígbà wọn wá ń wọn bá kó ọmọ wọn ọwá lóò sí ń wọn àbáwọn náà máa múra nígbà múra tán sí ya jeans wọn wá ń pè ní tear jeans tí gbogbo ìtàn tó hàn níta abẹ́mìnrin kan mọ̀ orí ẹ̀bẹ́yìn èrè ni ẹ́ wọ́n wá ọlọ́mọdé á crazy kéèyàn tó ní crazy jeans ó sì tún lọ fowó rẹ̀ irú ìmúra yẹn lọ́dọ̀ wà rí iṣẹ́ kìí ríṣù nìyẹn sọ gbogbo ẹ̀ ó wà applicable sí gbogbo àsìkò láyé ń sọ yìí ẹ apply ẹ̀ lórí tí ṣẹlẹ̀ láwùjọ wa arish o náà ni mọ́ yùtàjá mọ́lùbí ìzọ̀ hìrán àwọn nǹkan tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí níbi tá bá dé tí wọn ní sọ pé ah ẹ̀dá sí ò sí o níbi tá ah alhamdulillah ọmọ ìyàwó mùsùlùmí lélẹ̀ èèyàn dáadáa lélẹ̀ ìmúra mi ń bẹ tó bá débẹ̀ àwọn ọlọ́pàá ó ti fẹ́ wọ́n máa sọ ọ lọ́wọ́ torí pé ìmúra yẹn in tó ń sọ ó ti nítumọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ wọn ìlọrin wọn bá kọ́ wa nínú kùránì jẹ́mọ́ kí tó ń fẹ́ kí kùránì ó sọ tí ó ti sọ fún wa ṣùgbọ́n wà láà jìnà sí tọ́lọ́n àwọn ará jìnà sí alkùrán ọlọ́run ọba ní kọ́dá ansalna aleikum lilasi ayu wa sọ́wọ́ àti kun wa ṣá. Thank you. ولا تقع ذلك صحيح ذلك من آيات الله لعلهم ọlọ́run ọba ní wà lébá tó tọ́kọ́wá dáálẹ̀ kàkẹ́ẹ̀ ọlọ́run ọba ní gbogbo aṣọ tí a bá wá wọ̀ lébá tó tọ́kọ́wá aṣọ tí ó bá fi ìbẹ̀rù ọlọ́run lára wa aṣọ tó bá júwèé wa bí ẹni tó bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀mí bá múra èyàn ó ti mọ èyàn rá ní ah, tó súnmọ́ ní kó sí pé ìṣù lélẹ̀ ń bọ̀ ẹ máa rá wọn tó ń bọ̀ sùn ó ti ní bá ṣe máa múra abẹ́ẹ̀kọ́ ó ti ní bí ó ṣe múra ó lè dirun àwọn sàn yóò sì san bí bàǹtẹ́ kan mọ́dì kò ní wẹ̀wù ẹ ti mọ̀ wípé ẹ ti mọ ibi tó belongs ṣùgbọ́n tó máa ń ṣe kán làjú ni pé káwa kí wọn náà máa dirun lọ́kùnrin kó máa fi ẹtí ṣétí kó wá máa wọ ṣòkòtò nìkan ẹlòmíì lè má wọṣọ kó sì rìn láti bí kó travel lọ Ìbàdàn kó jẹ́ pé singlet nìkan ni ó wọ̀ àti jeans yóò wá dirun yóò fi ẹtí ẹtí gbogbo àwọn nǹkan wọn yóò ti láwọn tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ó ti láwọn onígbàgbọ́ kan tẹ́ bá ti ráwọn tó ń ṣe bẹ́ẹ̀ àfọwà Umar ọmọ Khattab ó ṣàlàyé fún wa wípé alkọ́záù ó náà ni ká fárún irun apá kan káfìkan lẹ̀ ìmọ̀ kó o fáwájú kó o kọ́záù ni ìmọ̀ kó o fá ẹ̀gbẹ́ kan kó o fi ẹ̀gbẹ́ kan lẹ̀ kọ́sáwò ní ìmọ̀ kó o fá gbogbo ẹ̀gbẹ́ ń bí kó o fi tààrin orí ń bí kó fi ilẹ̀ kọ́sáwò ní ànábì kọ̀ fún wa pé bẹ́ẹ̀ ẹwọ̀gọ̀rọ̀ ọmọ mùsùlùmí nítorí wípé àwọn ti ń bọná kò sí nǹkan kan ní tànàbí bá ní ẹmọ́ múra bá kan ànábì ọ sọ pé torí pé àwọn tí wọ́n ń ṣe báyìí ni wọ́n máa ń múra bẹ́ẹ̀ àwọn tí ń bọná tí wọ́n ń bọ̀ọ̀sà àwọn náà máa gẹrun apá kan dá apá kan sí àwọn olóòṣà àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀